kú amójúbà gbogbo wa múmìnì múmìnà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ kámáyọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ kẹ́mi ó ṣe púpọ̀ ọdún láyé. àkú amójúbà gbogbo wa àkú amójúbà ayé pátá ọdún iléyá tún ti wọlé wẹ́rẹ́ àti múmìnà láyọ̀ ju ọpẹ́ ló tọ́ látọ̀ àlàbò púpọ̀ ọdún láyé. a máa kú amójúbà gbogbo wa gbogbo wa kú àmójúbà gbogbo wa mi múmìnì múmìnà àyípátá ọdún ilé àti tùwọlé wẹrẹ kámọyàn láyọjú ọpẹ́ ló tọ́ èmi á ṣe kókó ọdún láyé. àkú àmójúbà gbogbo wa ọdún ilé àti tùwọlé wẹrẹ kámọyàn láyọjú ọpẹ́ ló tọ́ èmi á ṣe kókó ọdún láyé. àmàkú àmójúbà gbogbo wa o gbogbo wa àkú àmójúbà. wa yìí wọ́n jọ ń bọ̀ náà wọ́n sì jọ wọlé ọlọ́run ò ní ṣe léyìí láti mọ. wàá sí bàbá wa. bàbá wa ọ̀nàdébùgbò ọkọ. wọ́n á jagun fúnra wọn. kákò ní sàláfíà yín wọn aṣáájú rẹ ti ń jẹ Muhammad ọdún tọdún. ìlà àti bákan náà gbogbo àwa tí a bá ti. a tó fọ́ fún wa dáadáa lẹ́sẹ̀ kan náà. ọlọ́pàá ṣe lè láti mọ̀ fún yín. ọdún àwọn ọ̀la. párikọ̀ ọdún wa ọlọ́jà sọ̀kọ̀rọ̀ wa. assembly àwọn abdulaziz alẹ́ amẹ́lẹ́ àti gbogbo àwọn ọmọ tí wọ́n bá wọn gbalagbà gbogbo wa náà tá wọlé sáàyè yìí la kí àdá ilẹ̀ kankan sí kọ́lọ̀ má ṣe léyìí láṣẹ mọ́ wa o. àfọwọ́ aṣẹ́wó nurudeen aláṣeyẹ mò ń kí wọlé àwọn náà ọlọ́run má fi eléyìí ṣàṣemọ́ fún yín. mo kí yín dáadáa. wàrọ̀ fáná mọ̀kánà àníyàn. bàbá spíkà bàbá spika two thousand naira. èyí nìyí náà látàjọ kírun gbogbo wa gbogbo wa la ń ṣèdásí tọlọ́hún ní mọ́sálásí Jímọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. ó sì máa léwu iṣẹ́ tábà wá wo ilé ayé lókùnrin tí ò mú iṣẹ́ tá a máa wò pé kò ṣòro kò ṣòro. àbọ̀ ẹ̀ látara ta jẹ́rùsẹ̀ ọlọ́run tó ṣe pé ọlọ́run bá ká wa ó fúnni eré ìgbà gbogbo ẹni ká ẹ mọ̀ pé gbogbo ń ẹni ṣáájú kí ohun tí ó pàdé wa tó pàdé wa àti káwa náà tó pàdé ohun tá a pàdé Islam ẹ̀sìn tọ́lọ́run fẹ́ ká fún tàǹpa òun kọ́ ni kókó gbogbo àwọn tọ́lọ́run ti ní kí mọ̀ ṣe tí wọ́n ti gbà lọ́dọ̀ ọlọ́run aláàlá ayé Bàbá wa spíkà wọ́n fún wa ní twenty thousand. Owó àdúrà ọdún ni owó ọpẹ́ ọdún nìyẹn o. Owó ọpẹ́ ọdún nìyẹn o. Owó ọpẹ́ ọdún nìyẹn o. Bàbá wa Ahmed ten thousand naira owó ọpẹ́ ọdún bàbá spíkà twenty thousand naira. bàbá rẹ mọ ọ ní ẹ máa bọ̀ níwájú. الله أكبر الله Allah! صراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك وجوه يومئذ خاشية عاملة ناصبة تتلى نارا حامية تسقى من عين آنية ليس له طعام إلا من ضرين لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصروفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقه وإلى السماء كيف رفعه وإلى الأرض كيف سقها وإلى الجبال كيف نصبا وإلى الأرض كيف سقها فذكرنا ما أنت مذكر لست عليهم بمسيطر إلا ما تولى كفر ويعصبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر الله أكبر وقل لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا محمد رسول الله صلى الله عليه وسلم على عبد الله رب العالمين كبار عدد من دخل الحجاج مكة ونسألوا بتلك الأمة Allahu akbar adáda máa tọ́ fún bilibẹ́ ìtìlá àti ike. títóbi ni fún ọlọ́run bá lóò ka iye àwọn alájà alájà tí wọ́n lọ rọ kiri ká ọlọ́run ilé ọlọ́run bá. wọ́n sọ mú lé hurú máa. tí wọ́n wá gbé ọlọ́run bá tóbi tó ń fi bọ̀wọ̀ fún ọlọ́run bá náà. Allahu akbar títóbi ni fún ọlọ́run bá. adáda máa kọ̀rọ̀ ju ìlàmù náà títóbi ni fún ọlọ́run ọba ní òǹkà iye àwọn alájà alájà èyí tí wọ́n jáde láti Mínà gbogbo wọn tó wá lọ kóra sí àràfà tó ń jáde wọn kò ní àràfà tó wọn lọ kóra jọ síwájú ọlọ́wọ́n bá wọn. títóbi ní kọ́ ọlọ́wọ́n bá ní òkà ayé àwọn alájà alájà tí wọ́n sun Muzdalifa mọ́jú tọ́ wá gbé láti Muzdalifa tó kọjá sí mọ̀nà níbẹ̀ títóbi ní fún ọlọ́wọ́n bá. títóbi ní fún ọlọ́wọ́n bá lóòkà ayé àwọn alájà alájà tí wọ́n pẹran fún ọlọ́wọ́n bá ní Mọ́kà. وحلقوا من الرؤوس tí wọ́n sì wá fọ́ọ̀nù orí wọn láti fi sí ọlọ́wọ́n ọba láti fi gbé ọlọ́wọ́n ọba fún ọlọ́wọ́n ọba àti láti gbé ọlá fún ọlọ́wọ́n ọba àti sámárì àtìlẹ̀ rẹ̀ tó dá ti fún ọlọ́wọ́n ọba ọba tó gbọ́ pé gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ní í ṣe. àdúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí àwọn ìdẹ̀lá tó ṣe léwa lórí àlè kàtà àti nínú àwọn òun náà ló fi lọ́wọ́ jù gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá. òun náà ló fi lọ́lá jù gbogbo ẹ̀dá ọlọ́wọ́n bá. ìkí àti ìkẹ́kọ̀ọ́ máa bá ànábì wa máa bá alẹ́ rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé ànábì wa máa hàn máa wasalimu tasilima kasira walhamdulilayi. ìtòmínú fún ọlọ́run ọba àtìkí àtìkẹ́kọ̀ọ́ máa bá ànábì wa máa hàn máa pẹ́ fún ọlọ́run ọba náà. títóbi fún ọlọ́run Allahu Akbar títóbi fún ọlọ́run Allahu Akbar kabira títóbi fún ọlọ́run bá ọgbọ́n ọgbẹ́tọ̀ ọlọ́run bá ní í ṣe mímọ́ fún ọlọ́run bá lọ́sàn-án àti nírọ̀lẹ́ kò sọ́ba kan mọ́ àyàfọ́ ọlọ́run bá lẹ́yìn náà. ètò ilé mùsùlùmí náà ètò ilé mùsùlùmí náà làákùbà ọdún léyà ọdún léyà tá à ń ṣe tó jẹ́ ọdún ńlá yìí àti àwọn ọlá tí ń bẹ ń bẹ́ẹ̀ bàbá yìí máa ń fẹ́ ju rẹ̀ fún wa. ìdùnlé adìhà. ọdún léyà tó ní ọdún pẹran. búwa bẹ hadi sàkíhi. òun gángan òun gángan fúnra rẹ̀ ọdún kan ni tó pàtàkì nínú ọdún. fàlì mùsùlùmí náà yẹn tẹsirú náà ha sàlíyọ́mà. gbogbo àwọn èèyàn la máa retí ọdún léyà. mina la ami la la ami. a máa retí ẹ lọ́dọọdún la máa retí pé ah, iléyà bẹ́ẹ̀ dé. àtàyè faru fíhì. títí tó yẹ gbogbo wa la máa ń dùnnú tí iléyà bá ti dé. wàyí oríire máa ń bá wa a máa ń ṣe oríire látara ọdún léyà náà. ẹ̀rí ń gbàtà dé yìí àwa ń sún fúnra wa à ń pààyẹ́lẹ̀ fúnra wa ìwòntọ́ ọdún léyà máa ń mú wá fún wa nìyẹn. àpapọ̀ rabu ilẹ̀ láhi subhanahu wa ta'ala. a máa wá súnmọ́ lọ́wọ́ ọba náà bá tó ga jù lọ. àlẹ́sà hunaka yawmun as'adu min haasal yawm. kò sí ọjọ́ kan yìí tó fi ń jẹ́ oríire fún mùsùlùmí tó tó ọjọ́ òní yìí tá a wà yìí. wàá kì sáà rùbáríkà tá a nà léyìn mi ni. bákan náà kò sí ọjọ́ kan yìí tá rùbáríkà rẹ̀ pọ̀ tó tó ọjọ́ òní tá a wà yìí. wọ́n mi hu náà فإن من أفضل ما بقوم به الإنسان المسلم láti bí ilá sọ fún wa ìhun tó dáa jù ká gbogbo àwa tá a wáyé dì èyí tó jẹ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin òun náà ni pé ká ṣàánú ara wa ọdún tá a wà yìí ká ṣàánú ara wa níbẹ̀. wasilatul arham. lẹ́yìn náà ká so okùn ẹbí wa pọ̀ látara léyà. adiha. bàbá pẹ̀rẹ̀ nílé ká fún àwọn ká fún àwọn ẹbí wa ká fún àwọn ìyá wa ká fún aládùúgbò wa ká sì kí àwọn tí ò ní lọ́wọ́ látara ọdún yìí ká ṣàánú wọn. wasawil hajja wa kullu hasihil amali. àti gbogbo àwọn bùkátà bẹ́ẹ̀ ẹ pé nínú ẹ̀ ní mọ̀ sí ayé tó ló ṣe yìí báwọn èèyàn bá lúgọ síbẹ̀ kò sẹ́ni tí ó rí wọn sẹ́ńtàmọ̀sì ló mú owó nú àpò wọn ni wọ́n fi ṣàlànà lára ṣíṣàánú àwọn èèyàn nìyẹn. وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم الأحد Suma yóò wọn lè kúrì. Lẹ́yìn wá àgbà náà lọ́jọ́ gbà kí á mọ̀ tọ́lọ́ bó kọ́ ẹnì kọ̀ọ̀kan wájọ́. Ọlọ́run ọba búra pẹ̀lú ọjọ́ òní nínú àlùkùránì ó búra fúnra rẹ̀. Wọ́n ṣàfihàn ìwàlú wọ́tìrì. Ọlọ́run sọ pé àṣàfihàn ìwàlú wọ́tìrì. Wọ́n kọ́ ọ̀la bùnà àbáṣ. Bùnà àbáṣ. Ọlọ́run bàbá yọ̀ọ́nù sọ́sọ́ báyìí pé irú tẹ̀síìrì ẹ̀ ó ní aṣáfù ìtọ́lọ́ bá wí bẹ̀ òun náà ni ọjọ́ òní ta fẹ́ bẹ̀rẹ̀ òun náà ni ọjọ́ àràfà ìtọ́jọ́jọ́ àná nínú ọlá tó wà nínú ọjọ́ òní ọlọ́run bá sọ fún anábìwá Muhammad. sálíkà wà máa ń yọ asim ṣáá ìrànláhì fa'inaha min taqwa al-qulub. ọlọ́run bá ní gbogbo ẹni tó bá tẹ̀lé àṣẹ ọlọ́run pé ká pẹran tó lówó lọ́wọ́ tó sì gbẹran tí ò yahun irú ẹni bẹ́ẹ̀ ó wà nínú ẹni tó ń ṣe ọkàn rẹ̀ fọlọ́hun tó sì ń payọ̀ lọ́wọ́ ọba náà. ananabiya sallallahu alaihi wasallam. anabiwa muhammadu kọlọmọ ṣe kí anabi sọ báyìí pé. aris alaladihi yati.

ẹni tó bá wá délé tó wẹnu ọ̀bẹ mọ́mù kó tó kó yìí dì má sáré lọlé ẹni tó bá wẹnu ọ̀bẹ mọ́mù kó tó kó yìí dì tó wá lọ pẹran tiẹ̀ nílẹ̀ ìgbà tí mọ́mù pẹran tán. irú ẹni bẹ́ẹ̀ ó ti pé ìjọsìn fún ọba rẹ̀ bákan náà ó ti tẹ̀lé súnà nábì pẹ̀lú súnà àwọn mùsùlùmí oṣù lànà Muhammad sọ báyìí pé àtẹ̀júùsù ẹran mẹ́ta àwọn ẹran mẹ́rin kan ò tọ́ kẹ́ẹ̀fi kẹ́ẹ̀fi kẹ́ẹ̀fi kẹ́ẹ̀fi pẹran léyà àwọn ẹran mẹ́rin kẹ́ ẹ̀ fi pẹran léyà ànábì sọ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ mẹ́ ẹran tí ẹran tójú ẹ̀ kan ti fọ́ ẹ̀ gbọ́dọ̀ fi palẹ̀ yá ẹni bá parí ẹran bẹ́ẹ̀ kò ní gbalada ẹlẹ́kejì ẹran tó jẹ́ pé àárẹ̀ ẹran dáadáa tó ń yàgbé ara tó ti gbẹ okoko ẹ̀ gbọ́dọ̀ fi palẹ̀ yá o ẹlẹ́kẹta ẹran tẹ̀sẹ̀ ti wọ́ àbókẹ́tán ẹ ẹ gbọ́dọ̀ fi paléyà o ìwé ọ̀nà bí o paléyà mu. ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀. alikabira tilẹ̀tì làtúnkì. ẹran tó ti dàgbà tó ti gbó bẹ́ẹ̀ pé tí wọ́n bá pa kò tiẹ̀ lè kò tiẹ̀ lè dùn lẹ́nu ẹ gbọ́dọ̀ fi palẹ́ yá. ọlọ́run bá bá tó ga jùlọ sọ báyìí pé ọlọ́run lè ràn lè yàtá ní ẹ̀pá ọlọ́run ṣe nínú òfin ẹ̀ ọlọ́run fi ẹran yẹn sínú eh, àṣẹ rẹ̀ fún yín ni eh, ọlọ́run tẹ̀ bá pa tẹ̀ bá ló tẹ̀ bá pa orin bẹ́ẹ̀ bẹ̀ fún yín. tẹ̀ bá ti wá bẹ́ẹ̀ pẹ̀lú alẹ́ yá ẹ má pa kí fa o àwọn àfa tó mẹ́ràn pa ni kẹ́ẹ̀ jẹ́ ń ẹni tó expect pé fún ẹfun jẹ ẹni tó expect ẹfun jẹ ẹ má di ẹran léyà sínú ilé kẹ́ má fi mutí kẹ́ má kẹ́ má fi jẹ̀kọ ẹ má di sínú ilé o ọlọ́run ní wo ẹran ara tẹ́ ẹ pa ọlọ́run ní wo ẹ̀jẹ̀ ìpáyọ̀ ọlọ́run tẹ́ fi pa ọlọ́run pẹ́ léyà ọlọ́run bẹ́ẹ̀ lò ọlọ́run nítorí ẹ̀ ni mo ṣe sí ẹran rọ̀ fún yín kẹ́ ẹ lè máa gbọ́dọ̀ ọba yín tóbi lẹ́yìn tó fi yín mọ̀nà gbogbo ẹni tó bá ṣe dáadáa pẹ̀lú ọdún léyà yìí tí ò lọ́ fi ọtí tí òfò ti jẹran hmm. irú ẹni bẹ́ẹ̀ olúwa ní àfọ̀ ní odò ló. ọlọ́run kò ṣàforíjì fún ìmáàmù tí wọ́n wí àtẹ̀mí tí mo bá wọn tó tó bá tẹ̀ tọ́ wa títóbi ní fún ọlọ́run bàbá tó gbọ́ngbọ́n jù lọ ìkẹ́ àti kẹ̀kọ́ máa bá ànábì wa mahama náà. kẹ́ẹ̀dẹ̀ tí wọ́n wá fi àdúrà kẹ́ẹ̀ máa fi ran president wa lọ́wọ́ o president eh, Bọ́lá Ahmed Tinubu GCFR ṣe mọ̀ pé muslim ọmọ ìyá wa náà ni wọ́n àti gómìnà wa kó máa tẹ̀síwájú náà rọ́bìlì isa tamaya àsùkò wọ́n sàlámà sàlámà. tó akínbọ̀bá wa. ẹ̀fẹ̀ ni wípé ìdìbò lọ wọ́ọ́rọ́wọ́ ìbúra náà lọ wọ́ọ́rọ́wọ́ àwọn adúgbò ẹ̀kọ́ ló ń fún wa lóore ọ̀fẹ́ láti ṣe iléyà àti tọdún yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n ti bá a sọ̀rọ̀ wọ́n ti ṣe wáàsí fún wa wọ́n tán bá wa sọ ká mú lò ká tó wá ṣe ọdún ká ṣe ní jẹ́jẹ́ ká ṣe ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú òkúlù àyè tá a ṣe lọ́dún yìí kò ní jẹ́ àṣemọ̀ ká ṣe ọdún jẹ́jẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n ti ṣe wáàsí fún wa bó ṣe tó àti bó ṣe yẹ ìyá àwọn olùkọ́ ká ṣàdéhùn tàbá ṣàdéhùn ká máa wọ́n ṣe ilé ló mú iléyà wà ká dẹ̀ fífẹ́ lò ká fi bára wa lò gbogbo nǹkan a fẹ́ ṣe ní wẹ̀jẹ̀wẹ̀ mọ́ ẹni tí ò ní ká fún ẹni tí ò bá ní ẹni tó fẹ́ wà ká fún ẹni tí ò fẹ́ ká fún eléyìí ni ẹ̀mí tàbí ìṣẹ̀lẹ̀ akọ̀nà gbogbo alẹ́ sí. tó a dúpẹ́ fún ọlọ́run a ṣe kẹ́ àti ìgẹ̀ fún ṣẹ́ńlá anábì wa Muhammad gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti rọ ọlọ́run bá wa kẹ́ wọn la ilaha illallah tó ọdún a dúpẹ́ ọdún iléyà bá wa láyé tó bá wa láàyè ọ̀kẹ́ àmọye àwọn èèyàn lájọ ṣe ọdún tó kọjá tí wọ́n ti bọ́ sálùkìyàmọ̀ ẹlòmíín náà kò tí ì kú kò sí láyè tó dáa ọlọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀ adúpẹ́ fún ọlọ́run tó bí a ṣe bí ọdún léyà ṣe bá wa láyè yìí tó fífi wálẹ̀ tọ́lọ́run fi wálẹ̀ ó fi wálẹ̀ lórí pé bóyá ká lè ṣe àtúnṣe nínú ìgbésí nínú ìṣẹ̀mí ayé wa nínú ìgbésí ayé wa tó kù tá a fẹ́ lò ká tó kọjá padà sí ọ̀dọ̀ ẹni tó dá wa tó ọdún léyà yìí àǹfààní ló jẹ́ fún wa láti fi anabi eh, Ibrahima èyí tí ọ̀rọ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ sí láti fi wàwò kọ́ṣe rere torí ọlọ́run sọ fún ànábì wa muhammad pé kọ́díkà nẹ́tì lákùn oṣùwàtàn asanẹ́tùn fi ibrahim pàápàá àwòkọ́ṣe tó dáa tó rẹwà tí ò lẹ́gbẹ́ tí ò sí lára ẹnìkan ó ti ń bẹ fún yín ó tẹ́ ẹ fẹ́ àwòkọ́ṣe lára ànábì ibrahim ànábì ibrahim onísùúrù ni onífaradà ni olùbẹ̀rù ọlọ́run ni ẹni olùfaratì ọlọ́run ni olùpé àdéhùn ni olùtẹ̀lé àdéhùn ni ẹni tí ò sí àdéhùn ni gbogbo orú àwọn ẹ̀kọ́ yìí ló yẹ ká kọ́ lára ànábì wa ibrahim kò ṣe pé ká kàn nìkan pẹran jẹ lásán tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó pẹran tí ò ní ní ládàá ẹran tó pa o torí ìlòkulò ló lò ìṣekúṣe ló ṣe ẹ kò ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba àtànábì wa Muhammad ṣe là kalẹ̀ fún wa ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣọdún wa bó ti tọ́ àti bó ti yẹ ká sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ kọ́lọ́run ọba kó jẹ́ ká ṣọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́mọ afẹ́lẹ́ yìí ṣàṣemọ́ fún wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ó yá jẹ́ ọdún tí ọlọ́run yọ́nú sí tí ọlọ́run fi ṣe ẹ̀ṣọ́ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn ànábì ibrahim àti ọmọ ẹ̀ ọdún iléyá jẹ́ ọdún tí ó ń dùn àwa mùsùlùmí nínú torí pé kí ni ẹni tí ọlọ́run bá fún ní oore ọ̀fẹ́ láti rí ọdún yẹn ló máa rí so ọdún iléyá jẹ́ ìwúrí fún gbogbo èèyàn pàtàkì nìyẹn iléyá jẹ́ ìwúrí fún gbogbo èèyàn. ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo mùsùlùmí lápapọ̀. ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí lápapọ̀ ni wípé ẹni tọ́dún babaláyé kò ṣe é bágbára ẹ̀ ṣe mọ́ kó má wá nǹkan tí ò sọnù káàkiri torí pé kí ni tí ọdún bá lọ àwọn onígbèsè máa wá mú ṣe bó o ṣe mọ ọlọ́run ní pé èyí tó bá dáa jù nínú aṣọ ẹni kó o wọ̀ kò sọ pé dandan dandan ni káṣẹ̀ lọ ra aṣọ àbí káṣẹ̀ lọ tí kò bá sí owó ẹran wá nǹkan tí àwọn ọmọ ẹ lè jẹ ní ṣókí kẹ jẹ kẹ tẹ́ra yín lọ́rùn ṣùgbọ́n ọ̀rọ̀ bíkà kọ́bìlì yín sátí àmọ̀ yàtọ̀ kúrò orúkọ mi ni Adékúnlé Àsísá Adébísí ọmọ bíbí Ayétòrò kú àmójúbà gbogbo wa múmi ní múmi nà ayé pátá ọdún ilé àtún ti wọlé wẹ́rẹ́ kámáyọ̀ láyọ̀ ju ọpẹ́ ló tọ́ kẹ́mi ó ṣe é púpọ̀ ọdún láyé. a kú àmójúbà gbogbo wa kú àmójúbà o àti múmi àti múmi nà látọ̀ àlàfo. a máa kú àmójúbà gbogbo wa o gbogbo wa o àmójúbà gbogbo wa múmìnì múmìnà àyípátá ọdún ilé àti tùwọlé wẹrẹ kámáyàn láyọ̀ jù ọpẹ́ ló tọ́ èmi á ṣe kókó ọdún láyé. àpò àmójúbà àpò àmójúbà gbogbo wa ọdún ilé àti tùwọlé wẹrẹ kámáyàn láyọ̀ jù ọpẹ́ ló tọ́ èmi á ṣe kókó ọdún láyé. àmàpọ̀ àmójúbà gbogbo wa o gbogbo.